gbà bẹ́ẹ̀. eléyìí tẹ́ ẹ gbé wá yìí tẹ́ ẹ léèyàn wá ní yìí èmi ò sí yẹn èyàn wá ní. alẹ́ tí mo ti ń tò yìí tẹ̀ a gbà pé ara wa ni wọ́n tẹ̀ tẹ̀ fóun lèmi ń pè mọ́ra wa yìí èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onísúfì ni wọ́n tẹ̀ ó gbà bẹ́ẹ̀. sẹ́wọ̀n pé mi ti pé bàbá yìí mọ́ ara wa ara wa ni onísúfì ni ó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ẹ ẹ jẹ́ ṣẹlẹ̀ tún fi máa ń ṣe rẹ̀. tún bàbá ní bàbá wa gbàgbọ́ mi ní tún fi máa ń ṣe rẹ̀ ní ẹgbọ́n àwọn náà ni mò ń kọ̀ sí yẹn tún fi máa ń ṣe rẹ̀ ní. ó lè kó tẹ́sán ó lè wọ́n tó jára jára ó lè wọ́n tó jára jára. ṣẹ́ẹ̀rì báyìí nìsín bàbá mi ti rí ìbàdàn olóńtọ̀rọ̀ yẹn ní ìsìn ẹgbọ́n ti ń ṣera rẹ̀ ẹgbọ́n ẹ wo ni ẹ̀sùn bá àtòkù sọ́run. ṣé ọrùn yín ló kó sí ni ṣé ẹ̀wà ọ̀la ìṣẹ́ ọrùn yín ló kó tẹ̀sùn bá àti ni níbi ikú rẹ̀ ìdílé ara ẹ̀ ló ń ṣe nígbà tí òkú sí lọ́rùn mò ń bọ̀ ẹ̀ dà nínú ẹwòye ìfìlà tó dé sórí. ọgbọ́n tó ọwọ́ yóò ti gbowó tó fi ra fìlà tí mo tó lówó ẹ̀ tó fi ra nǹkan ẹ̀ oúnjẹ ló lórí ẹ̀ tó dé tó wá lérò lẹ́yìn àbí ò lérò lẹ́yìn tẹ̀sí ẹ̀sìn bọ́ lérò lẹ́yìn kò lérò lẹ́yìn ó délé yín tó sòkò sí yín lọ́rùn tó wá wọ́ yín ó ń sìn ká ẹ̀ ẹni tó bá dẹ̀ rí kó pé òun tó bá tẹ̀lé dìde ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà tẹ̀ tó ti bó ṣe rí yìí náà tó jẹ́ pé bó ṣe rí yìí náà àdémi gbà tẹ̀ èèyàn wa ni wà láàyè èèyàn wa ni <laughs> ẹ ẹ báwọn yẹn ti ń dáhùn pé kòkó nira báwọn ò dà bẹ́ẹ̀ àwọn èèyàn ní kò kó nira bá wọn ní kò kó nira bá wọn kódà alhamdulilayi àwọn èèyàn sọ pé kó bẹ́ẹ̀ lẹ́ni kò dẹ̀ kó nira bá yọ lóòótọ́ tó kó nira bá báyìí bóyá hmm. mo gbà bẹ́ẹ̀ onítúbí ni mo gbà bẹ́ẹ̀. àdẹ́ni tí mo sì ń sùn tẹ̀ a pé ara wa ni wọ́n tẹ̀ tẹ̀ fóun lèmi ń pè mọ́ra wa yìí ṣiṣẹ́ a gbà pé ara wa ni wọ́n tẹ̀ sẹ́wọ̀n fóun lèmi ń pè mọ́ra wa yìí èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n oníṣúfì ni wọ́n tẹ̀ mo gbà bẹ́ẹ̀ sẹ́wọ̀n pé mi ti pé bàbá yìí mọ́ ara wa ara wa ni oníṣúfì ni bó ti yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ẹ gbọ́. ó ní bàbá wa gbàgbọ́ mi ní tún máa ń ṣe rẹ̀ ní ẹgbọ́n àwọn náà ni mò ń kọ̀ sí yẹn. Súfì máa ń ṣe rẹ̀ ni. Yóò máa ṣe kiri, yóò máa ṣí èdè ẹ̀ lọ ọmọ ẹ̀jẹ̀ lọ fúnra ara ẹ̀ níta gba ẹni kọ́ọ̀dì fúnra ẹni. ṣe ẹni báyìí nìsín. Hmm. bàbá mi ti rí ìbàdàn olóńtọ̀rọ̀ yẹn ní ìsìn ẹ̀gbọ́n ó ti ń ṣera rẹ̀ ẹ̀gbọ́n ẹ wo ìtẹ̀sùn bá àtòkú sọ́run. ṣé ọ̀hún yín ló kó o sí ni? ṣé ẹ̀wà ọ̀la yìí ṣé ọ̀hún yín ló kó tẹ̀sùn bá àti ni? níbi ikú rẹ̀ níbi ara rẹ̀ ló ń ṣe ẹgbà tó kó di lọ́rùn. mò ń bọ̀ ẹ̀ tà nínú. ẹ wo iye ìfìlà tó dé sórí. ó gbọ́ tó ọwọ́ yín ló ti tí kò tó lówó ẹ̀ tó fi ra nǹkan ẹ̀ oúnjẹ tó lórí ẹ̀ tó dé etí ọ̀dà ẹ̀ta ìyá lọ́wọ́. sọ wá lérò lẹ́yìn àbí ò lérò lẹ́yìn. tẹ̀sí ẹ bọ́ lérò lẹ́yìn kò lérò lẹ́yìn sọ ó délé yín sọ́sọ kò sí yín lọ́rùn sọ wá wọ́ yín. ó ń ṣe nǹkan ẹ̀ ẹni tó bá dẹ̀ ẹ̀rí pọ́ pé òun tó bá tẹ̀lé dèdè ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà tẹ̀ tòun ti bó ṣe rí yìí náà tó jẹ́ pé bó ṣe rí yìí náà àdé mi gbà tẹ̀ èèyàn wa ni wàhálà èèyàn wa ni <laughs> ẹ tọ̀ ẹ báwọn èèyàn ṣe ń dáhùn pé kò kó nira bá wọn ó dà bẹ́ẹ̀ àwọn èèyàn ní kò kó nira bá wọn ní kò kó nira bá wọn ó dà alhamdulilayi àwọn èèyàn sọ pé kò bẹ́ẹ̀ dẹ̀ ni kò dẹ̀ kó nira bá yọ lóòótọ́ tó kó nira bá báyìí bóyá mo gbà bẹ́ẹ̀ onítúbí ni mo gbà bẹ́ẹ̀ àdẹ́ni tí mo sì ń sọ yìí tẹ̀ a gbà pé ara wa ni wọ́n tẹ̀ tẹ̀ fóun lèmi ń pè mọ́ra wa èmi gbà bẹ́ẹ̀ tẹ̀ pé ara wa ni wọ́n onítúbí ni wọ́n tẹ̀ mo gbà bẹ́ẹ̀ eléyìí tẹ́ gbé wá yìí tẹ́ eléyìí wá ní yìí èmi ò díyan èmi wá ní àlẹ́ni tí mo sì ń sọ yìí tẹ̀ a gbà pé ara wa ni wọ́n tẹ̀ tẹ̀ fóun lèmi ń pè mọ́ra wa yìí èmi gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé ara wa ni wọ́n onísúfì ni wọ́n bẹ́ẹ̀ mo gbà bẹ́ẹ̀ sábà pé mi ti pé bàbá yìí mọ ara wa ara wa ni onísùfì ni bó ti wà yìí ara wa ni èèyàn wa ni ìwà láàyè èèyàn wa ni èèyàn wa ni ẹ ẹ jẹ́ àgbọ̀. ó fi ṣàdédé bàbá ní bàbá wa gbà wọn bí ní súnfì máa ń ṣe rẹ̀ ní ẹgbọ́n àwọn náà ni mò ń kọ̀ sí yẹn súnfì máa ń ṣe rẹ̀ ní. Thank you. yóò máa jẹ́ lọ fúnra ara ẹ̀ níta gba ẹni bọ́ọ̀dì fúnra ẹni. ṣe é báyìí ní ìsìn. Hmm. bàbá mi ti rí gbà náà ọlọ́tọ̀ọ̀rọ̀ yẹn ní ìsìn ẹgbọ́n ojú ìṣera rẹ̀ tẹgbọ́n ẹ wo ni tẹ̀sùn bá àtòkú sọ́run. ṣé ọrùn yín ló kó o sí ni? tẹ́wàá ọ̀rà ìṣẹ́ ọrùn yín ló kó tẹ̀sùn bá àti ni. níbi ikú rẹ̀ ìdílé rẹ̀ ló ń ṣe ẹgbà tó kó yín lọ́rùn. mò ń bọ̀ ẹ̀dá nínú ẹwòye ìfìlà tó dé sórí. ọgbọ́n tó ọmọ yín ló tí mo tó lówó ẹ̀ tó fi ra nǹkan ẹ̀ ó dẹ̀ ló lórí ẹ̀ tó dé etí ọ̀dà ẹ̀ta ìyá bọ̀. sọ wá lérò lẹ́yìn àbí ò lérò lẹ́yìn. tẹ̀bí ẹ bọ́ lérò lẹ́yìn kò lérò lẹ́yìn ó délé yín tó so kò sí yín lọ́rùn tó wá wọ́ yín. ó ń sì ń kẹ́ ẹ̀ ẹni tó bá dẹ̀ ẹni kó pé òun tó bá tẹ̀lé tìdé ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà tẹ̀ tó ti bó ṣe rí yìí náà tó jẹ́ pé bó ṣe rí yìí náà àdémi gbà tẹ̀ èèyàn wa ni wàhálà èèyàn wa ni <laughs> ẹ tọ̀ ẹ báwọn yẹn ṣe ń dáhùn pé kòkó nira bá wọn ó dáa bẹ́ẹ̀ àwọn èèyàn ní kòkó nira bá wọn ní kòkó nira bá wọn ó dáa alhamdulilayi àwọn èèyàn sọ pé kó bẹ́ẹ̀ dẹ̀ ni kò dẹ̀ kó nira bá yọ lóòótọ́ tó kó nira bá báyìí ó yá mo gbà bẹ́ẹ̀ onítúbí ni mo gbà bẹ́ẹ̀. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa ní kíkì ti àlàáfíà mo wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní ìrọ̀lẹ́ ọjọ́ tòní ọjọ́ tòní ní ọjọ́ yẹ́wùmùlìjúmọ́à déètì òní ní ọjọ́ kẹsàn-án oṣù kẹrin rọ̀bí ọ̀sánì ọdún 1444 mo kí wa káàbọ̀ sórí ètò wa tí a ti ń retí wípé kí ló dé kí ló dé ó yẹ kí kó ti máa tẹ̀síwájú bẹ́ẹ̀ ni ó yẹ kó ti máa tẹ̀síwájú àìní tẹ̀síwájú mọ́ ọlọ́run ní fi ṣe àdánwò fún wa ètò wa náà ni àsòfíà zaatu tọ̀ríkọ khalafat al-islam ẹ̀sìn sufi onítọ̀ríkọ̀ ó lòdì sí ẹ̀sìn Islam episode seventy three kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ àmẹ́rù tààwùnù nípa sofia àlàyé lórí ọ̀rọ̀ àmẹ́rù tààwùnù nípa sofia. episode seventy three. tó máa jẹ́ ìjókòó kejì lórí ọ̀rọ̀ lórí kókó ìwádìí àlàyé lórí ọ̀rọ̀ àmírù tààwùnù nípa sofia nínú ìjókòó àkọ́kọ́ tá a ṣe ẹ jẹ́ kí a rànra wa létí ohun tí ó jẹyọ nínú ìjókòó náà ohun tí a ṣe nínú ẹ̀ òun náà nìyí. ṣé màá mú sí tọ́pìkì kàánú súnà sófin àti islam ṣé islam la fẹ́ ṣe àbí bẹ́ẹ̀ kí wọ́n ti fún wa ní ìsòfíà ní ìlànà sófin àyùbá ìjọba tó kù yìí fún wa pé ìlànà súnà àti ìjọba tó kù wa fún gẹ́gẹ́ ní Islam ẹ̀yìn yẹn wà lọ gbogbo àlùkò àná àti ìsàlẹ̀bí ẹ̀ ní rí ìkẹ́kẹ́ tó ti sọ fún ayé pé sófin nìkan jẹ́ àlù súnà nìkan jẹ́ sàlàfí náà nìkan jẹ́ tìjáni nìkan jẹ́ kọ̀ọ̀bìrì náà nìkan tí wọ́n nìka jẹ́ ní àti Allah àtẹlẹ́lọ́wọ́ wà àti Rasul ẹ̀tẹ̀lójúṣe wọ̀wọ́ nílẹ̀ àmì àtàwọn aláṣẹ láàrin wa tí wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ náà àtọ̀rọ̀ àbí aláṣẹ tí ọ̀gá fọ̀rọ̀ lọ́hùn ṣe àtẹ òfin ọ̀rọ̀ àbí ṣe àtẹ ìsàlágà. tọ́ àlàyé tí a ti rí mú wá lórí ọ̀rọ̀ tí àmírù tààwùnù tí wọ́n sọ ìyẹn àfà Dawud Imran mulasan kí alọ́ọ̀bá ni ṣe àlékún ìtọ́sọ́nà rẹ̀ àlàáfíà rẹ̀ fún àfà náà. àlàyé tí a ṣe lọ òun ni pé afa ní àkọlé ọ̀rọ̀ ọ̀hún ni sufi sunna islam èwo la fẹ́ ṣe ìyẹn ní ọ̀rọ̀ kejì ó ní pé kò sí níbì kankan tí wọ́n ti ní jẹ́ sufi jẹ́ kọ́dìrí jẹ́ alùsùnà jẹ́ sáláfí odikoko kejì wọ́n wá mú àyà àti òlọ́à àti òrọ̀sùn wà ulul amri minkum láti fi sọ nǹkan tí wọ́n ní kí a jẹ́ tọ́ eh, nínú ìjókòó tí a ṣe lọ a sọ nǹkan tí ń jẹ́ Islam ohun tí ń jẹ́ sunna àti nǹkan tí ń jẹ́ sufi a sì sọ wípé pẹ̀lú ohun tí a rí yìí ohun tí ń jẹ́ súfì náà ni fídíò tí a kọ́kọ́ play ní ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ tá a fi ṣe tá a fi wọlé sórí ètò ohun tí ń jẹ́ súfì nù àwọn onídìí yẹn ti wà Islam la fẹ́ ṣe ọ̀nà tá a sì gbà ṣe Islam ọ̀nà kan ṣoṣo náà ni òun náà sì ni ìlànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam èyí tí à ń pè ní èdè lárúbáwá ní sunnatu sunnatu muhammad tàbí sunnatu rasulillah àgékúrú rẹ̀ sunna sunna sunna asunna tọ́ a ti wá rí pé ohun tí ń jẹ́ súfì ẹ̀mí ti wá kọ̀ ẹ̀mí wá kọ̀. lẹ́yìn ìgbà yẹn àwa fẹ́ tẹ̀síwájú nínú àlàyé wa lórí ọ̀rọ̀ náà àfáà ń sọ wípé àkọ́kọ́ náà àyàtà àfáà mú àti òlọ́ àwa àti òrọ̀sùn kí a bá sọ pé àyà yẹn ọ lọ tààrà pẹ̀lú nǹkan tí wọ́n wí pé kí ni ká jẹ́ kí ni ká jẹ́ a lè sọ pé ó wọlé ṣùgbọ́n lórí pé kí ni ká jẹ́ gangan a jẹ́ mùsùlùmí ìjẹ́ mùsùlùmí wa lọ́nà wo lágbàgbé mùsùlùmí gba ọ̀nà jẹ́ mùsùlùmí gba ọ̀nà ànábì jẹ́ mùsùlùmí kò sí ọ̀nà míì tá a lè gbà jẹ́ mùsùlùmí ju ká jẹ́ mùsùlùmí ní ọ̀nà tánàbì láàlẹ̀ ọ̀nà tánàbì láàlẹ̀ yìí làwọn pè ní súnà so mùsùlùmí ni wá so níwọ̀n gbàtà bá ti wá gba ọ̀nà tánàbì láàlẹ̀ jẹ́ mùsùlùmí wa ìyẹn ni wípé ọ̀nà tánàbì gbà kírun ọ̀nà tó gbà gbà wẹ̀ ọ̀nà tó gbà yọ sàkà ọ̀nà tó gbà ṣe hájì ohun tó pè ní àkìdá fún wa ẹ bá ti wá ń tọ àwọn ọ̀nà yẹn á wà máa kí òun pé ó ń ṣe súnà ànẹ́bí ẹni tó ń ṣe súnà ànẹ́bí á wà máa pè ní ti wá di wípé á jẹ́ mùsùlùmí á wà jẹ́ onísúnà ok tẹ́lẹ̀ kan bá wá sọ wípé kò síbì kankan tí wọ́n ti ní ká jẹ́ alùsùnà onítọ̀hún ọ̀rọ̀ tó sọ ohun kó padà sí lẹ́nu báwo la sì ní jẹ́ onísúnnà tá a bá fẹ́ rí ìsìláàmù wa ṣe a lè rí ìsìláàmù ṣe láì jẹ́ onísúnnà ìsìláàmù tọ́lọ̀ ní ká ṣe tó sì ní ká jẹ́ mùsùlùmí àṣẹ wá láì mọ iye ọ̀nà nínú àlùkùránì wípé ànẹ́bì tí mo rántí yìí oníkẹ́ tẹ̀lé ẹ bá ti wá tẹ̀ lánàá bí onísùnà ni ẹni tó bá ti tẹ̀lé àbẹ́bí Muhammad sallallahu alaihi wasallam onísùnà ni ọ̀nà wo lágbàtẹ̀lé bó ṣe ṣẹ̀sìn tá a bá ti ń ṣe bẹ́ẹ̀ kò ti dòní súnà ọ̀tọ́mátíkálì ni ṣe rí ìsìláàmù àti súnà inseparable ni kò ṣe separate indivisible ni kò ṣeé pín lọ́tọ̀ọ̀tọ̀ pé kí súnà dá dúró kí islam náà dá dúró no ìsìláàmù ìsìláàmù ó wá bùkátà sí súnà súnà náà wá bùkátà sí ìsìláàmù ìdí ni wípé ìsìláàmù tọ́lọ ní a ṣe tó sì sọ àlùkùránì kalẹ̀ nítorí rẹ̀ o ò lè rí ìsìláàmù yẹn ṣe pẹ̀lú kùránì nìkan kò pọ́síbù pọ́síbù kò sí bó ṣe fẹ́ ṣe àfi tọ́ọ̀bà máa ṣe rádaràda nínú ẹ̀sìn bí àpẹẹrẹ nìsín kẹ́límọ́tù ṣàhádà tó jórí gbà àkọ́kọ́ nínú ìsìláàmù a lè rí iyọ bá a ṣe máa ń wí nínú kùránì inú àdìsí láti rí yọ ìrun tọ́lọ̀ ní ká kí nínú kùránì ìrun wákàtí márùn bá a ṣe kíkọ̀ọ̀kan wọn a rí yọ nínú kùránì inú súnà nẹ́bí láti rí i ààwẹ̀ náà bẹ́ẹ̀ zaka bẹ́ẹ̀ ìfà níbi zaka ẹyọ zaka ẹyọ zaka lọ́wọ́ mọ́ sọ irú zaka wo láàyọ òdiwọ̀n wo láàyọ ń bẹ̀ ìgbà wo láàyọ inú súnà lẹ́bí ni wà á ti rí àti iṣẹ́ hajj náà àti gbogbo àwọn àlámọ̀rí yòókù ló fi gá sí wípé no sunna no islam no sunna no islam so ìtí ń jẹ́ súfì kò kọ́mọ̀ pàápàá pàápàá pàápàá ṣe ìsìláàmù o ní ń jẹ́ súfí kò pàápàá so tí àpapà bá sọ wípé kò sí nínú kùránì pé ká jẹ́ alùsùnà ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó jẹ́ ọ̀rọ̀ tí kò yẹ kó tẹnu ẹni tá a bá pè láàpá jáde ni torí pé nínú ọgbà tá a ti rí tẹ̀ lánàá bíi tẹ̀lé ànẹ́bí nínú àlùkùránì láì mọ iye ọ̀nà tábà ní ká máa mú àwọn àyà tí ń sọ pé ẹ tẹ̀lé òjíṣẹ́ ẹ tẹ̀lé ànẹ́bí ẹ gbọ́dọ̀ yapa rẹ̀ ó lé ní àádọ́ta ó lé ní àádọ́ta ẹ bá ti wá tẹ̀lé ànẹ́bí kí ló tẹ̀lé lára ànẹ́bí sànẹ́bí rìn ànẹ́bí rìn lọ́wọ́ ń tọ̀ lẹ́yìn ìbọn yìí wo ànábì kọ́sì ni kí la fẹ́ wò kọ́sì lára rẹ̀ ìṣe rẹ̀ ṣe orúkọ tí ń pe gbogbo bó ṣe ṣẹ̀sìn yẹn pè ní súnà ọ̀nà tó gbà ṣẹ̀sìn ń pè ní súnà orúkọ ẹ̀sìn yẹn ní ìsìláàmù tó máa sọ wípé àárínú kùránì pé kó o ọ̀rọ̀ tí ó yẹ kó jáde lẹ́nu ọ̀tá súnà ni. ọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu aláìmọ̀kan ni tó bá ga sí pé aláìmọ̀kan ló bá sọ bẹ́ẹ̀ a sọ pé kò àti ìwúláwà àti ìwúrọ̀sọ̀lù a ní kò mọ̀ ìtumọ̀ in kuntum tuhibbuna ní faliya yẹn òtù tó fẹ́rọ̀ aláwọ̀ sọ́jìbà náà fi hàn aláwọ̀ sọ́jìbà náà fi hàn aláwọ̀ sọ́jìbà náà fi hàn tó gbẹ̀ ti ṣe ìdíwọ́ ó tó di ọjọ́ mi tọ̀ ìjà sì máa bà lọ́nà náà so kẹ́nìkan bá sọ pé kò sí nínú kùránì pé jẹ́ alùsùnà alùsùnà ẹ̀ẹ́ alùkùránì kò bá aláàbọ̀là káì sọ̀rọ̀ ẹni tí orí ẹ̀ pé ni kùránì ń bá sọ̀rọ̀ àwọn kankan bẹ tó ga sí pé ó wà expressed nínú kùránì àwọn kankan bẹ tó ga sí pé ó wà derived nínú kùránì so ká jẹ́ mùsùlùmí ó wà ní kùránì bẹ́ẹ̀ ni ọlọ́run sọ wọ́n sàmákùmùlì mùsùlùmí nínú hajj ọlọ́run sọ. So, but kún àlàsùnà tàbí kún sùnìyà jẹ́ onísùnà ọlọ́wọ̀n gbé wá báwo nítorí wọn gbé bẹ̀ ni pé ẹ tẹ̀lé ànábì ẹ tẹ̀lé ànábì ànábì làáwù kọ́ ṣe láti rí ìsìláàmù ṣe àwọn wàá mọ àyà kankan tá a fẹ́ lò tó ní ṣe pẹ̀lú súfínù kùrán torí pé ànábì tọ́lọ́ ránṣẹ́ kò ṣe súfì ìlànà rẹ̀ wọ́n èpè súfí súnà ní ọmọ ìlànà rẹ̀ so gbólóhùn pé kò sí jẹ́ àrùsúnà tàbí jẹ́ sùnníyà nínú kùránì o gbólóhùn yẹn ẹnu aláìmọ̀kan tàbí ẹni tí tá a sọ pé kò mọ nǹkan tí ń wí ẹni ẹ̀rọ yẹ ká ti gbọ́ kìí ṣe ọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu onísúnà jẹ́kẹ́ nìkan sọ wípé kò sínú kùránì pé kò jẹ́ fàkíù pé kò jẹ́ fàkíù a sọ pé ọ̀rọ̀ tó sọ yẹn ọ̀rọ̀ láìmọ̀kan ni kò ní ìdí kọ́lọ́nsẹ̀ sọ pé jẹ́ fàkíù ṣe bá a mọ tẹ́sí fàkíù ṣe nínú ẹ̀sìn ẹni tó mọ ìfúntẹ̀dọ̀fin ọlọ́run ẹ dákun tí ohun ohun òjò bá ti ń dí wa lọ́wọ́ ẹ jẹ́ kí n tètè mọ̀ ẹ jẹ́ kí n tètè mọ̀ tí ohun òjò bá ti ń dí wa lọ́wọ́ ẹ jẹ́ kí n tètè mọ̀ so kò pọ̀ dandan kárí àyà tí ó sọ pé jẹ́ onísúnà ní kùránì nígbàtí a ti rí àwọn àyà tí ń sọ pé tẹ̀lé ànábì tẹ̀lá nàbì tẹ̀lé òjíṣẹ́ náà mọ́ ìyapa rẹ̀ níwọ̀n ìgbà tá a ti rí àwọn àyà tó ń sọ yẹn a ní bùkátà sí àyà tí ó sọ pé jẹ́ onísúnà aláwọ̀ tó sì rán nàbì iṣẹ́ ọmọ ó fi hàn wá nínú kùránì wípé ìsìláàmù ò ṣeé ṣe láì tẹ̀lá nàbì muhammadu pẹ̀lú bá nàbì ṣe ṣe ìsìláàmù irú ọ̀rọ̀ yẹn táàfà yẹn sọ yẹn ọ̀rọ̀ tó yẹ kó jáde lẹ́nu aláìmọ̀kan tàbí aláàbọ̀ làákàyè lọ̀rọ̀ yẹn jẹ́ ẹ ń bá jẹ́ onímọ̀ ẹ̀sìn tó sì mọ̀ wípé no no sunna no islam tó mọ̀ pé no sunna no islam definitely bá a ṣe pera wa mọ́ islam lápera wa mọ́ sunna. sùn fídíò yẹ kí wọ́n sọ nípa rẹ̀ bẹ́ẹ̀ pé kò sí jẹ́ onísúfí nínú kùránì tẹ́ bá sọ yẹn bẹ́ẹ̀ wọ́n rí yẹn sọ tẹ́ bá sọ yẹn bẹ́ẹ̀ pé kò sí nínú kùránì o tó sọ pé jẹ́ onísúfí o wọ́n rí yẹn sọ wọ́n rí yẹn sọ ń bọ̀. wọ́n rí ìyẹn sọ torí pàdé bí òmùsù fi wá so àáyà tí wọ́n sì ń tọ́ka sí náà àti wùlá wọ́n àti rasul wà ó lùlẹ̀ amúrì minkum àáyà tí ń sọ nípa báwo ni mùsùlùmí ṣe lè gbé sí ayé rẹ̀ náà ni ẹ tẹ̀lé àṣẹ ọlọ́run ẹ àṣẹ ànábì o àwọn tá a bá sì yàn tí wọ́n ń darí yín ẹ tẹ̀ láṣẹ wọn o níwọ̀n ìgbà tí àṣẹ tán bá pa yín tí ó bá ti yapa sí ti tọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ ẹ máa tẹ̀lé wọn o ń bá parí. ṣe nínú ọ̀rọ̀ tí àáfàá sọ tí. ok ìjókòó wa àkọ́kọ́ lórí ọ̀rọ̀ yìí aṣọ tí ń jẹ́ Islam tí ń jẹ́ sunna a ti tuntun sọ ní ìsìn a sì ti ohun tí sì ń jẹ́ Súfí àwọn Súfí ti demonstrate ẹ̀hàn yìí àwọn òsì bẹ́ẹ̀ lọ́hùn kọ̀rọ̀ wo rí báwọn tọ̀ aga sí pé kò sí ìdàpọ̀ láàrin súnà nẹ́bì àti súfí kò sì sí ìdàpọ̀ láàrin súfí àti Islam. ṣé wá rí àwa tí àwa ń pẹ̀rọ àwa ní mùsùlùmí onísúnà tàbí pẹ̀rọ àwa ní sàlàfí sàlàfí yúnì ẹni bá sọ pé kò sí nínú kùránì tààrà bẹ́ẹ̀ orí sọ ṣùgbọ́n àwọn àyà tí ń túmọ̀ sí pé ká jẹ́ mùsùlùmí ká jẹ́ onísùnà ó wà ní kùránì ìyẹn ni pé àyà tí ń pa wá láti ká tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó tabatuwa lọ sínú àdìsá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ jẹ́ ká wo àdísì yìí kájọ yiri ẹ̀wù dáadáa kájọ yiri àdísì wò dáadáa. àdísì yìí sunana ibùnú mọ́jà ló gbà wá hadith forty two bayhaki náà gbà wá nínú ṣọ́ábùlì yimán hadith seventy five one five mustadiraku orúkọ tí hadith ń jẹ́ àlè mustadiraku èyí tó jẹ́ títí hakim hadith number three two nine àwọn tán gba àdìsìn yẹn wá nìyẹn rìn báàdì ọmọ sáríyà ni sàbí tó gbà wá àdìsìn yẹn àti ń sọ akúnfẹ́ tó sọ tó sọ wípé kọ́ọ̀mà fínà Rasulullah sallallahu alayhi wa sallam dáta yaomi ògìsí ọlọ́run ti dé dúró láàrin wa lọ́jọ́ kan fáwọn àádọ́ náà ó sì wá sí fún wa mọ́ ìdọ̀tàn baliga wáàsí náà ó lágbára gan o wádìí láti míníyà àlùkùlù àwọn ọkàn sì ń gbọ̀n wọ̀zára fati míníyà àlùkùlùn àwọn ojú wọ́n sì ń dá mi jẹ fàkílà ya Rasulullah a ní ògìsí ọlọ́run wàá bìtà náà mọ ìgbàtà ń mú wá dìrín ó ṣe wá sí ìdágbére fún wa ni fa ahadi lẹ́yìn náà bí ahadi ọ̀wá ọ̀wá pàṣẹ fún wa pàṣẹ kan fún wa sọ àsọ́ọ̀lẹ̀ fún wa fakọ́ọ̀là ànábì wa sọ̀sọ́ọ̀lẹ̀ pé àléékún bíi tẹ́kù wà lọ́ ìbẹ̀rù yín o wọ́n sámúrò ìwà tọ̀ á ẹ máa gbọ́rọ̀ kẹ́ láṣẹ àwọn aláṣẹ yín o wàyí ní abudan abashiyan ìbáà jẹ́ pé ẹrú Ethiopia ló di president lé lórí ẹ̀tẹ̀ láṣẹ rẹ̀ o níwọ̀n gbà tí ọba ti yàpá tọ́lọ́hún àti tóbi iṣẹ́ rẹ̀ o tọ́ wasatarawun na min baadi ikhtilafan ikhtilafan shadidan wasatarawun na min baadi ikhtilafan shadidan lẹ́yìn tí n bá kúrò láyé tán o ẹ máa rí ìyapa tó máa lágbára gan ẹ máa rí ìyapa tó máa lágbára gan-an fàálì ìkùnbísùnàtì tí yóò kálukú bá ti wá ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ìlànà tèmi ní kẹ́ ẹ wá dìmú òní kẹ́ ẹ máa lò wọ́n súnàtì lè kù lápá ìlànà àwọn àròlé mi ní kẹ́ ẹ máa kẹ́ ẹ tún dìmú ẹ máa dé o àròṣìdín àwọn tó rí wọn pé alimadiyin àwọn tá mọ̀nà àdúrà léyàbìnà wájírì ẹ fi eyín ọ̀gàn yín ẹ fi dì í mú àkànlò èdè nìyẹn ìyẹn ni pé ẹ gbà mú ẹ má jẹ́ bọ́ lọ́wọ́ yín wa ìyáàkùn wàlì umur alimutasad ẹ wá lọ jìnnà sí àwọn nǹkan tí àwọn èèyàn bá dálẹ̀ nú ẹ̀sìn tó jẹ́ dàdálẹ̀ fàyínà kúlà bídí àti ń dọ̀láàlà torí gbogbo bídíà pátápátá ìṣìnà ni o nà ẹ máa wò ó. nínú sunan alukuburo ti baihaki adi two zero eight three four àti sunanu adaru kutuni adi one four nine ẹjẹ àtúkà àdìsílẹ̀ náà ani àbí huraira radiyallahu anhu kọ́ọ̀lù kọ́lá rasulullah sallallahu alayhi wa sallam anabi sọ pé inni inni kọ́dí kàlàtù fíkún ma láǹtẹ̀dílú ba'dahuma má àkásùn bí yìí má áó àmẹ́lí tún bí yìí má èmi fi nǹkan méjì lẹ̀ fún yín èmi fẹ́ máa lọ sọ́dọ̀ ọlọ́wọ́n bá mi padà mo fẹ́ kú láyé mo wá fi nǹkan méjì lẹ̀ fún yín mo fi nǹkan kan lẹ̀ fún yín in tó dá sí pé tẹ́ ẹ bá di méjèèjì mú ẹ ní sọnù lẹ́yìn rẹ̀ o tàbí tẹ bá ń lo méjèèjì ìtumọ̀ kan náà méjèèjì mọ àkásùn bí ìmọ̀ áwọ̀ àmẹ́tún bí ìmọ̀ ẹ dìímú ni o ẹ lò ni o ẹ ní sọnù kí ni nǹkan méjì náà tánàbí ló ń filẹ̀ fún mọ̀ kìtàbà lọ́hì wà súnàtì kìtàbà lọ́hì wà súnàtì alukurani ni kìtàbà lọ́hì wà súnàtì ni àwọn bánẹ́bì ṣiṣẹ́ Islam the method tánàbí gbà ṣe islam ní ń pè ní sunna tí tọ̀ wà láǹtà fárúrà kọ́ ṣe rí tírà ọlọ́run àti sunna mi méjèèjì ò ní yára wọn o wọ́n jọ wà papọ̀ ní o wà láǹtà fárúrà kọ́ àti tírà ọlọ́run alukurani àti sunna mi méjèèjì láǹtà fárúrà kọ́ wọn ò lè pín ohun sí méjì o wọn ò lè wà lọ́tọ̀ọ̀tọ̀ o tó o bá fẹ́ ṣe ìsìláàmù tírọ̀ ọlọ́run àti súnà ànẹ́bì méjèèjì ni o àtayẹ̀rìdá àláyé àlẹ́hàùdì méjèèjì ò ní yára wọn títí ayé òfin parẹ́ títí àjíǹde ó fi ṣẹlẹ̀ títí àwọn méjèèjì ó fi wá pàdé mi níbi àbàtà mi lọ́jọ́ àlèkìyàmà omi kékeré swimming pool ń jẹ́ Ewu ọrọ ọ̀rọ̀ yẹn so ibi tá a kọ́lọ̀ yẹn kìtàbà lọ́yì àti súnà ni àlejò sọ pé òun filẹ̀ fún ok ẹ wá máa gbọ́ o nínú àdìsá alákọ̀ọ́kọ́ ń sọ àsọ́lẹ̀ fún un nínú àwọn ọ̀rọ̀ yẹn wípé òun ti ń lọ o ànẹ́bì mọ̀ pé ọ̀rọ̀ àwa mùsùlùmí lẹ́yìn ikú ọmọ ọlọ́run ti fi mà á ọlọ́run ti fi mà á pé àwọn mùsùlùmí o wọ́n á pín yẹlẹyẹlẹ wọ́n á yapa ẹnu láàrin ara wọn ok wọ́n á pín yẹlẹyẹlẹ wọ́n á sì yapa ẹnu láàrin ara wọn gẹ́gẹ́ bí aṣíwájú rere tó nífẹ̀ẹ́ ìjọ rẹ̀ gẹ́gẹ́ bí aṣíwájú rere tó nífẹ̀ẹ́ ìjọ rẹ̀ ànẹ́bí wa fẹ́ fún wa ní àsọ́ọ̀lẹ̀ ẹ wá wo àsọ́ọ̀lẹ̀ sànẹ́bì fún umma ànẹ́bì nípa àléékún bí súnnàtì wà súnnàtì àlékòlàfà fàléékún bí súnnàtì wà súnnàtì àlékòlàfà táyé bá ti dàrú tó kálukú ń ṣe tiẹ̀ súnà tèmi àti súnà àwọn àrólé mi oníkẹ́dìmú súnà tèmi àti súnà àwọn àròlé mi oníkẹ́ṣe kí ni oníkẹ́ẹ̀dì mú ẹ dákun mú bọ̀ wọ́n. tí ayé bá ti dàrú ayé àwọn mùsùlùmí tó bá ti dàrú tó ń kálukú bẹ̀rẹ̀ sí ní máa show different colours lórúkọ Islam lórúkọ ìjẹ́ mùsùlùmí àmọ̀ràn ànẹ́bì ni pé ẹ̀yin ẹ di súnà mi mú gbogbo mùsùlùmí tí ń bẹ níjókòó lọ́jọ́ náà lọ́wọ́ ànẹ́bì ń bá sọ̀rọ̀ kìí ti báwọn èèyàn gbéra wọn ní alùsùnà mọ́ gbàgbé wípé no sunna no Islam kò sí bó ti fẹ́ ṣe ìsìláàmù láì ṣe súnà àmọ́ ọ̀rọ̀ súnà yóò dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ ni ìsìláàmù náà ó fi dàrú mọ́ wọn lọ́wọ́ lẹ́yìn ikú ànábì sallallahu alaihi wasallam tó ń kálukú ọmọ dá tiẹ̀ lẹ̀ ọ̀tọ̀ ni ti àbá a ọ̀tọ̀ ni ti àbá b ọ̀tọ̀ ni ti àbá c títí tànẹ́bì sì ń bẹ ńlẹ̀ títí àwọn àròlé ẹ̀ ń bẹ ńlẹ̀ ànẹ́bì wá sàsọ́lẹ̀ pé fa'alaykum bi sunnati wa sunnati al-khulafa súnà tèmi àti súnà àwọn àrólé mi ọ̀dọ̀wọ́ yín o àwọn tí bá ń bẹ láyé nígbà náà lọ́hùn súnà tèmi súnà àwọn àrólé mi ọ̀dọ̀wọ́ yín tọ́ tó bá já sí wípé súfí tẹ́ńpẹ̀ ní súfíyà tàbí tàsọ́wúfù tó bá já sí wípé ok kájọ gbà wípé àti ẹ̀lẹ́jọ gbà bẹ́ẹ̀ àlejò gbà bẹ́ẹ̀ àlè torí pé a fẹ́ mọ̀bọ̀ ká wá ṣe bí ọ̀bọ̀ ìtí mo fẹ́ sọ ni pé tá a bá sọ wípé ká sọ wípé lójú ayé ànẹ́bì ok kò sí àwọn tẹ́ ń pè ní alùsùnà lójú ayé ànẹ́bì kò sí àwọn tẹ́ ń pè ní alùsùfíyà good lójú ayé ànẹ́bì o kò sáwọn tẹ́ ń pè ní alùsùnà kò sì sí àwọn tó ń pè ní alùsùfìyà àmọ́ lójú ayé ànábì súnà ọ̀dàlú mọ́ àwọn sàbí lọ́wọ́ o a sì mọ̀ wípé ohun tánàbì ọ̀nà tánàbì gbà ṣe islam ní pè ní súnà ok súnà ọ̀dàlú mọ́ wọn lọ́wọ́ àmọ́ ní ìsìn ànábì wá fẹ́ sàsọ́ọ́lẹ̀ pé lẹ́yìn ikú òun o nǹkan ó dàrú o súnà máa dàrú mọ́ wọn kan lọ́wọ́ débi pé wọn ò ní ṣe mọ́ mùdàfáàtù lè wùmọ́ àlèhùmọ́rù àlèmùdàfáàtì àwọn nǹkan táwọn èèyàn dálẹ̀ làwọn èèyàn mọ ara wọlé tí wọ́n máa ṣe o ẹ wá wo àsọ́lé àlẹ́bí àlẹ́bí wa nípa àlékún bíi súnà sí súnà mi lọ́wọ́ yín àlẹ́bí sàtọ́lẹ̀ àwọn òsì láyé adébá pé àlẹ́bí ní súnà òun lọ́wọ́ yín o àwa sì di súnà yẹn mú wọ́n súnà sí lòkú làbá ó tún sọ wípé súnà àwọn àròlé àwọn àròlé ìhun ọ̀dọ̀wọ́ wa àtúndìmú ok èé ṣe sálẹ̀ bí ó sọ pé fàálẹ́kùn bí sùfìyàtì wà sùfìyàtì àlèkùlàpá ẹ̀rọ wà bí eléyìí kò yẹ kí yáà ń bẹ̀ táàmù àlùbùsọ̀ nìkan ló yẹ kó parí níbàyìí táàmù àdìgbòtò nìkan ló yẹ kó parí níta so kẹ́tẹ́kì nù ti báyìí so fa àlékún bí sùfìyàtì wà sùfìyàtì àlékún làpá tó bá dá sí pé sùfì ni àbá máa ṣe báwọn èèyàn ti ń ṣe sùfì lónìí ohun tó yẹ kánẹ́bí ọ̀sọ́ látọ̀ọ́lẹ̀ ni wípé sùfì mi dọwọ́ yín o àti sùfì àwọn àròlé mi ànẹ́bí ọ̀wá sọ bẹ́ẹ̀ ohun táwọn ibi sọ ni pé fáàlẹ́kùn bí súnnàtì wà súnnàtì àlẹ́kùnláfà ìdí tí ó fi já sí wípé súnnà ànẹ́bì làwa ń dìmú láti ń polongo nìyẹn o ohun tá a ti dìmú tá à ń polongo rẹ̀ á pè mọ́ra wa ni tí mo bá ní owó màá pera mi ní olówó tí mo bá ní ìmọ̀ màá pera mi ní onímọ̀ tí mo bá jẹ́ òṣìṣẹ́ gbẹ́nàgbẹ́nà màá pera mi ní kápẹ́ńtà tí n bá jẹ́ òṣìṣẹ́ ọ̀mọ̀lé màá pera mi ní bíríkìlẹ́yà èyí ti ṣe tí mo fi ń lo súnà tí n fi lè pe súnà mara mi tẹ́lẹ̀ bí ti sọ̀sọ́lẹ̀ wípé súnà ń tọwọ́ wa àti súnà àwọn àròlé èmi ò ṣe súnfí mi ò lè pe súfì mọ́ra mi ànábì ò sọ fún wa wípé tọ́rọ̀ bá dàrú tán súfì mi ní kẹ́ ẹ ṣe tàbí súfì àwọn àròlé mi sòkẹ́nìkan wá sọ wípé kò sínú kùránì wípé ká pẹ̀lú wa ní onísúnà tí ó sínú kùránì bẹ́ẹ̀ ànábì sàtọ́lẹ̀ pé súnà mu súnà òun ọ̀dọ̀wọ́ yín súnà àwọn àròlé òun ọ̀dọ̀wọ́ yín ohun táwọn ẹbí sọ pé ká dìmú tí ṣe súnà rẹ̀ àti súnà àwọn àròlé rẹ̀ èmi dìmú mo sì lẹ́tọ̀ọ́ láti pe nǹkan tí mo dìmú yìí láti pè mọ́ra mi ohun táwọn ẹbí ọ̀wá sọ nǹkan kan nípa rẹ̀ lẹ́yìn wá fẹ́ dìmú lẹ́fẹ́ sọ dìlànà ẹfẹ́ wa máa ṣe ìsìláàmù nípasẹ̀ súfí àwa ní kò sọ́nà bẹ́ẹ̀ kò sọ́nà bẹ́ẹ̀ now Ọrọ kejì nínú àwọn àdìsí tààkà yẹn tó gáàdì sí nàmbà 2 bẹ́ẹ̀ ànẹ́bì sọ pé òun lọ nǹkan méjì kan bẹ tẹ́ ẹ bá dì mú ẹ ní sọ̀rọ̀ láíláí nígbà tí ó dàpọ̀ nǹkan méjì náà ó ní kìtàbà lọ́yì sí tíra lọ́hùn àti mi ẹ̀yin ànẹ́bí ò sọ pé kìtàbà lọ́yì wàásù fíyàtì tẹ́ ẹ bá fi lè rí àdíìsì kan tó sọ pé kìtàbà lọ́yì wàásù fíyàtì ẹ̀mú jáde kódà kádìsì yẹn jẹ́ mòdù ẹ̀mú jáde tẹ́ ẹ bá fi lè rí àdíìsì kan tó sọ pé fáàlẹ́ ikú bí sùfìyàtì wàsùfìyàtì àlẹ́kùlàbà ẹ̀mú eléyìí àwa fọkàn balẹ̀ pé tá a bá mú níwájú ọlọ́run tọ́lọ̀ bá ní èyí ti ṣe tẹ́ ẹ pé ní àlùsùn náà àní ànábì rẹ tó rántí wa wọ́n gba ẹ̀gbà wá látọ̀dọ̀ rẹ̀ wípé ó ní ìjọ òun ó pín lẹ́yìn ìrun ó wá fún wa lámọ̀ràn àwọn tí wọ́n bá fẹ́ gbọ́ràn nínú ìjọ rẹ̀ ó fún wọn ní àmọ̀ràn àmọ̀ràn náà ni pé súnà tòun ànẹ́bì ọ̀dọ̀wọ́ wa súnà ti àwọn àròlé ìhun ọ̀dọ̀wọ́ wa nítorí ànẹ́bì sọ́kọ́ ọ̀dọ̀wọ́ wa ìlàwá dìmù láti ń pera wa ní onísúnà ẹ̀yin ó súnfí ẹ lọ mú ọ̀rọ̀ ànẹ́bì tí ń jáde tó sọ pé fáàlékún bìsúfìyàtì wàsúfìyàtì lòkùnlàbà ẹ̀mú jáde àwa onísúnà àwa ti mú fáàlékún bìsúnà tí wàsúlọ́dún lòkàlàbá àwa ti mú jáde ẹ̀yin náà wá lọ mú fàlẹ́gùn bí sùfìyàtì wàsùfìyàtì lòkàlàbá ẹ̀mú jáde lẹ́yìn náà àwọn onísúnà àwa ti mú kìtàbà lọ́yì wàsúnà tí àwa ti mú jáde ẹ̀yin sùfì ẹ̀yin náà wá lọ mú kìtàbà lọ́yì wàsùfìyàtì kẹlọ́mú jáde àwa ti mú kìtàbà lọ́yì wàsúnà tí àwa ti mú jáde nínú àdìsí ẹ̀yin náà wá lọ mú kìtàbà lọ́ì wàsùfíyàtì jáde láti inú àdìsá nẹ́bì so nítorí náà jẹ̀mọ́ tẹ́nìkan bá sọ wípé kò kankan tí ti ní kò síbì kankan tí wọ́n ti ní jẹ́ onísúnà. irú ẹni tó yẹ kó sọ bẹ́ẹ̀ ni mo fẹ́ kà lẹ́yìn oníbídíà oníbídíà lè sọ bẹ́ẹ̀ torí oníbídíà òun fẹ́ kan mọ̀ pé kò sí ibì kankan tánàbì ti dákọ̀ sùfíyà tàbí tàsọ́wúfù so yóò sọ bẹ́ẹ̀ nígbà tí ọba fẹ́ kó orí burúkú ara rẹ̀ bá àwọn èèyàn mìíràn pé kò sí nìkan kan kánẹ́bì ti ní kẹjá àlùsùn náà kò pọ̀ dandan kánẹ́bì ní ká kó lo gbólóhùn yẹn pé jẹ́ àlùsùn náà àmọ́ ohun tó pọ̀ dandan ni pé ànẹ́bì ní ká dì mọ́ ká dì mú ká di súnà ohun tá a bá sì dì a lè fi pera wa ní ìsìn à ń kírun a lè pera wa ní olùkírun à ń gbàwẹ̀ a lè pera wa ní olùgbàwẹ̀ à ń yọ sàká a lè pera wa ní olùyọ sàká àti hajj a lè pera wa ní alálàájì lásìkò tá a bá sẹ́yìn lọ́wọ́ kẹ́nìkan wá sọ wípé níbo ti pè wá ní alálàájì níbo ti pè wá ní tó bá lẹ́kọ̀ọ́ ohun tí ìyẹn bá ń ṣe ìyẹn máa fi pe ara ẹni nínú ẹ̀sìn mí ẹ̀ máa ń ṣe àdékìrì ìyẹn ò pèrè ní alábìkìrì tó bá ń yan náfìlà yóò pèrè ní onínáfìlà oríkì ni gbogbo wọ̀nyẹn jẹ́ oríkì ló jẹ́ látara pé ohun tá à ń ṣe ni bọ́ọ̀. nǹkan tí nǹkan tá à ń ṣe ni a lè dìgbé ra wa ní ìsìn a lè pe àwọn àfáà kan ní social media torí pé wọ́n ń program lórí kí ni o social media àbá tí kìí sọ̀rọ̀ lórí social media a ní ìpèrè oní social media ká sì pé àfáà lórí social media ni kì í rẹ̀ ìtumọ̀ náà ni pé ó ń ṣe program lórí social media ok a lè pèyẹ náà ló ní ó ń súfí tí bá ń ṣe súfí but the query ni wípé sọ́nà ó fẹ́ ká ṣe súfí sọ́nẹ́bì fẹ́ sí ká ṣe súfí a lè pèèrà wa ní àlùsùn torí pé ọlọ́run fẹ́ ká tẹ̀lé àlẹ́bí Muhammadu ká lo súnà rẹ̀ ànẹ́bì náà sì sàsọ́ọ̀lẹ̀ pé ká lo súnà òun so ìdojú ọ̀rọ̀ rú oní ọ̀wà jẹ́ kí ẹni tá a mọ̀ sí onísúnà kọ́ jẹ́ pé ẹnu ẹ̀ láti wá máa gbọ́ pé ọlọ́run ò ní ká pera wa ní onísúnà ṣé àmì ìrùtà á wúnù ṣé kí ló fẹ́ pera rẹ̀ náà kí ló fẹ́ pera rẹ̀ nínú ọkọ̀ méjèèjì ó ń súnà náà pẹ̀lú ẹ̀dá àbò súnfí ṣé kìí péré ló súnà ni ṣí àmìrù tààwùnù ṣé kìí péré ló súnà ni so orí àyà pé péré ló súnà kó tó péré ló súnà ni sórí àdìsí péré ní pẹ̀lẹ́ ló ń súnà ó tó pẹ̀lẹ́ ló ń súnà ni ṣé bí torí pé ń ṣe súnà ló fi pẹ̀lẹ́ ló ń súnà àmìlù tààwùnù òṣìṣẹ́ súfí kò lè pẹ̀lẹ́ ló ń súfí ọ̀rọ̀ àgbémọ́ra lásán lọ̀rọ̀ yẹn jẹ́ látọ̀dọ̀ àmìlù tààwùnù pé kò síbi kankan pé tó ti ní kápẹ́ra ní onísúnà. àmìrù tààwùnù tá ń pè yìí sọ́nbẹ́ẹ̀nì kankan kápò ìlànà tààwùnù ni sọ́nbẹ́ẹ̀nì kankan ni sọ́nbẹ́ẹ̀nì kùránì ni sọ́nbẹ́ẹ̀nì àdìsí ni sẹ́ẹ̀sì máa jẹun sẹ́ẹ̀sì máa dáhùn wọ́n máa pè ìlànà tààwùnù sẹ́ẹ̀ dáhùn sọ́sì ń dẹnu kùránì pé kápè yìí ní àmìrù tààwùnù sọ́nbẹ́ẹ̀nì àdìsí pé kápè yìí ní àmìrù tààwùnù. kò sí nǹkan tí a lè pera wa àmọ́ tí nǹkan yẹn bá ti ní ṣe pẹ̀lẹ́sìn lákànbíra wa léèrè pé wá kó o tó pẹrẹ ló ń súfí ṣẹ́sìn sọ ṣẹ́sìn wa só ní nǹkan kan ṣe pẹ̀lú súfí ni. ẹni tó pẹrẹ ní onísúnà ẹ̀sìn wa sọ kankan lórí súnà. suna suna nabi muhammad so mi o expect pe iru amiru ta'awun yo wa fi ona ekoro ona ekoro lodi si pipera eni ni oni suna nitori ati le si aterilegbe lodo oni sufi a ah, ni da aterilegbe Amir Tawun you get me right. so bí yẹn ti jẹ́ nìyẹn ẹ wá gé àtẹ̀wájú ẹ gá tó gbọ́n tí àmì olùtàwọn olùfẹ́ bá wa sọ̀rọ̀. yorùbá lónìí kámọ̀ sí lọ òwe nàìjíríà ti náà lè ọ̀fíìfù lágbàáyé àmọ́ kámọ̀ sí lọ òwe kọ́rọ̀ wọn kọ́ bá pọ̀ jù onáyìí sọ̀rọ̀ tún fi ní súnà kò sí rújú ebi àwọn èèyàn kan pera wọn ní àrùn súnà kò sí rújú pé àwọn èèyàn kan pera wọn ní súnfì nínú ìlànà súnfì àwọn àlè máa ráwọ̀ lóṣìṣẹ́ nínú ìlànà àrùn náà àkàtà ní sálàtì ìwú àkàtà àlùsùnà náà ti jẹ́ òtítà òtí ẹ̀ máa ń wọnú ara wọn pé ẹ̀ tó gbára rẹ̀ lálùsùnà gbára rẹ̀ ní sálàtì. Bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn kan ń sún fún ọkọ̀ ní kọ̀ọ̀dùríyà ọ̀dùríkọ̀ kọ̀ọ̀dùríyà làwọn wà ọ̀dùkọ̀ tìjà ní ẹ̀dúgbò tẹ̀lé yìí náà. Ṣùgbọ́n ìjìyàn tó dà lónìí lóòjì àti wáyé òun ló bí àwọn oríṣiríṣi owó rẹ̀. ok. ìgbà tó ti pé àwọn èèyàn ń fa àwọn ọ̀rọ̀ wọn mọ́ra wọn lọ́wọ́ kódà àwọn aláṣẹ wáyé lóṣù náà náà náà dá sí i. olúwa nípa àgbàbọ̀ ìlú ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà ní lásìkò bàbá wa ámọ́tò wọn náà gbàgbé ọ̀kan náà wọn ìmọ̀ràn rẹ̀ rẹ̀ ṣáà lọ́kọ́ wá sọ̀rọ̀ nípa pé tí wọ́n dákú àmì nìyí. mọ́kàndínlọ́rọ̀ lọ. aláṣẹ sọ wípé wọ́n dá àlùkò àrùn yẹn ẹgbẹ́ ẹ̀dá ọlọ́run ní àlùkò àrùn kì sọ̀rọ̀ ọlọ́run ẹ̀dá ọlọ́run. bàbá wa ó sì fẹ́ sọ fún àtòkò ọlọ́run nígbà mọ ọ̀rọ̀ ọlọ́run náà tó kì na lọ́rọ̀ ìṣùgbọ́sẹ̀ ta ni àbí gbogbo rẹ̀ náà náà ni ó àwọn ọ̀rọ̀ àwọn kiri yìí bí ìjìyà náà lọ bá wá ìjìyà náà láti rẹ̀ bẹ́ẹ̀ àbí ọmọ àfẹ́fẹ́ ní ẹ̀rẹ́. tọ́ àti gbọ́ ọ̀rọ̀ tí àmẹ́rù tààwùmù sọ ò àti gbọ́ mọ́tínù òkúṣẹ́rì ọ̀rọ̀ tí àmẹ́rù tààwùmù sọ wípé. àwọn alùsùnà eh, wọ́n ní ìjìyàn ní ọba alùsùnà àti alùsùfíà pé ìjìyàn ló bá dé gẹ́gẹ́ bí ìjiyàn ṣe ní níjọ́hun àná nípa mọ́síálà alukurani ọ̀rọ̀ ọlọ́run ni àbí ẹ̀dá ọlọ́run ọ̀rọ̀ tí àmírù tààwùnù sọ yìí mi ò mọ bí àmírù tààwùnù ṣe ń ṣe báyìí ẹ ṣàfẹ́ gbé àwọn Súfí ẹ fẹ́ gbé wọn mọ́ra why can't you call a spade a spade why. Why? Báwo ló ti já pé ni ó bí àti alùsùnbí? Tẹ̀wá fi ń gbé ọ̀rọ̀ pé àlùkùránì ìtìláàfù tó wáyé lórí ẹ̀ àná pé ọ̀rọ̀ àbẹ́dọ̀ ọlọ́run. lódodo àríyànjiyàn wáyé ní àsìkò ìmáàmù wa Ahmad bọ́nù ambali àríyànjiyàn wáyé nígbà náà lọ́hùn stand àwọn alùsùnà sì ní wípé alùkùránù kàlámù lọ ìní àwọn fúrúkọ dọ́là àwọn fẹ́ríkọ dọ́là tàbí fẹ́rákù dọ́là àwọn ni wọ́n ń sọ pé ẹ̀dá ọlọ́run ni alukur'an àwọn àfáà súnà sì tanupọ̀ wípé ẹnì yòówù tó bá pe alukur'ani ní ẹ̀dá ọlọ́run kẹfìrí lonítọ̀hún kẹfìrí lonítọ̀hún ẹnikẹ́ni tó bá pe alukur'ani ní ẹ̀dá àwọn kẹfìrí lonítọ̀hún Allah fún ara rẹ̀ pé kur'ani lọ́rọ̀ ọ̀hún àlẹ́bí náà pè lọ́rọ̀ ọlọ́run ẹ̀yin ó sì á pè ní nǹkan ọ̀rọ̀ yẹn ibi tó ti yọrí sí nìyẹn ìdájọ́ kúfúrù ní ń bẹ lórí ẹni tó bá pe àlùkùránì ní ẹ̀dọ̀ ọlọ́run ọ̀rọ̀ àti àlùsùn náà kìí ṣe ló bí o ohun tó bí ọ̀rọ̀ àlùsùn náà àti àwọn fíráàkù yòókù òun ni pé nígbà tí àsọ́ọ́lẹ̀ ànábì tánàbì sọ wípé tóun bá kúrò láyé ìyapẹ́ ẹnu ìyapẹ́ ẹnu yóò ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìyapẹ́ ẹnu yìí tó ga sí wípé eléyìí yóò ní tó fẹ́ ṣe ni tọ̀hún yóò ní tó fẹ́ ṣe rèé àwọn kan wà dúró ti súnà lọ́jọ́ yẹn lọ́hùn súfì gangan ò sí ń bẹ̀ súfì gangan kò sí ń bẹ̀ àwọn ṣíà àwọn kàwárìjì àwọn múrídíà àwọn kọ̀dàríyà àwọn tí ìyapa ẹnu yẹn gbéwù nìyẹn lásìkò yẹn. kò sí tí ń jẹ́ súfì ní gbogbo àsìkò wàhálà yẹn tí argument yẹn ṣẹlẹ̀ ìgbà yẹn ni àwọn tí wọ́n dúró ti súnà ni wọ́n ti stand out kò sí ti ń jẹ́ súfì gbogbo àsìkò yẹn so ìyẹn ti ṣẹlẹ̀ bọ́ sẹ́yìn tó sì tún ń kọ̀ǹtínú òní wá rí àwọn kan tí wọ́n ń ṣẹ̀sìn pẹ̀lú ọ̀nà kàyéfì ní ìlú eh, ní ìlú lórílẹ̀‐èdè Iraq ok ní Basirọ ní ìlú Basirọ ni wọ́n rí àwọn èèyàn tí wọ́n ń ṣẹ̀sìn bí kí wọ́n dákú bí kí wọ́n máa sunkún ẹ̀yin wo tún leléyìí ẹ àwa tá a ráyé sá ni bí Súfì ṣe kọ́mọ̀ fún tiẹ̀ nìyẹn. so bó ṣe tó di bí ọ̀rọ̀ Súfì ṣe tó di bó ṣe di mọ́sálà tí wọ́n tún yiri ẹ̀ wò nìyẹn. so ohun táwọn ẹ̀sìn látọ̀dọ̀ àmírù tààwùnù òun ni wípé kí wọ́n sọ tí àwọn àpá sọ nípa bí súfì ṣe bẹ̀rẹ̀ gẹ́gẹ́gẹ́ dó wọ́n mẹ́nu bà ní ọ̀rọ̀ wọn ṣùgbọ́n ọ̀rọ̀ ìyapa ẹnu tí wọ́n sọ yẹn ìbá wọn fúyẹ́ ọ̀rọ̀ wọn ni ìbá wọn fúyẹ́ kéèyàn ó kéèyàn mú nǹkan tó jẹ́ ọ̀ràn kó máa kó máa sọ bígbà tó dá sí pé kì í sọ̀ràn ọ̀ràn ní súfì. súfì yapa súnà ni súfí ọ̀yàpá súnà ni. ẹ wá tún wá fẹ́ máa kọ̀m̀pìà súfí pẹ̀lú súnà lẹ́yìn a sọ wípé àwọn súnà o pé a tún rí àwọn kan o sáláfí o gẹ́gẹ́ bá a ti rí oníkọ̀dìríyà onítìjàníyà bẹ́ẹ̀ ṣe ń tìrìtì ọ̀rọ̀ súfì yìí kò lọ bẹ́ẹ̀ kò lọ bẹ́ẹ̀ kò lọ bẹ́ẹ̀ rárá. ṣe rí ẹni tó bá ń sọ pé òun fẹ́ kàn bí alùsùnà àti alùsùnfì tó wá ń lọ síbi pé àwọn alùsùnà náà àwọn náà ń tàbárà àwọn náà ní fáríwù ara wọn kan wọn pẹ̀lú àwọn ní onísálásí gẹ́gẹ́ bá a ṣe láwọn kan nínú oníṣúfì táwọn náà jẹ́ òǹkọ̀dìríyà òǹtìjàníyà kò jọra wọn. tó bá já sí pé aláìmọ̀kan ló bá ń sọ bẹ́ẹ̀ á sọ pé torí àìmọ̀kan ara rẹ̀ ni tó bá já sí pé ẹ tó ṣẹ̀ṣẹ̀ ń kọ́ kí wúni bá ń sọ bẹ́ẹ̀ á sọ pé aláìmọ̀kan pọ́nbélé ni. àmọ́ tí ẹni tá a pè ní àfà irú àmì ìtààrù tá a máa ń sọ bẹ́ẹ̀ á sọ pé irú ẹni bẹ́ẹ̀ ń ṣe bí aláìmọ̀kan ìdí ni wípé láfùlù sàlàfíyà oríkì kan ni nínú oríkì àwọn àdìsùn náà níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ alùsùnà ló kọ tó kọ́kọ́ jáde nígbàtí wàhálà tánibí sàsọ́ọ́lẹ̀ rẹ̀ nígbàtí wàhálà yẹn tó bẹ̀rẹ̀ táwọn ṣíà dìde táwọn kàwáríjù náà dá ti wọ́n lẹ̀ táwọn múrídíà dá ti wọ́n lẹ̀ táwọn kọ̀dàríyà dá ti wọ́n sílẹ̀ táwọn jàhámíyà náà dá ti wọ́n sílẹ̀ súnfì òtẹ̀fẹ̀ kan tí ìlú kan gbogbo àsìkò yẹn so àsìkò tí ìkìlàbáàtì yìí tó wáyé òun ni àwọn àfáà ti stand out pé àwájú ò ti súná o àwọn tí wọ́n jọ ti súnà lọ́jọ́ náà lọ́hùn ni wọ́n ń pè ní alùsùnà that is number one nínú ọkọ̀ tí wọ́n fi wá máa pe àwọn ará ọjọ́ náà lọ́hùn tí wọ́n dó sórí súnà wọ́n á tún mọ̀ pé wọ́n ní àlìjàmáà àlìjàmáà nínú ọkọ̀ tí wọ́n tún máa ń pè wọ́n òun nìkan pè wọ́n ní asálàfù sọ́ọ̀lì nínú ọkọ̀ tí wọ́n tún máa pè wọ́n òun nìkan tún pè wọ́n ní alùlẹ̀ asà alùlẹ̀ asà wọ́n tún máa pè wọ́n ní alùlẹ̀ hadith wọ́n tún máa pè wọ́n ní àlèfúrúkọ̀ àlèfẹ́ríkọ̀ ànájíyà àlèfẹ́ríkọ̀ ànájíyà wọ́n tún máa pè wọ́n ní àtọ́ ifá àlèmọ̀súrọ̀ ok gbogbo kọta adáàpọ̀ ìpátápátá kò túmọ̀ sí pé alùsùnà pẹ̀ka <laughs> kò túmọ̀ sí. ẹ ń bá lọ fa síbi pé ìpẹ̀ka alùsùnà ló bí sàlàfíyà ló bí alùlẹ̀ hadith ló bí alùlẹ̀ asar ló bí àlèfíríkọ̀ ànájíyà ló bí àtọ́ ifá àlìmọ̀sóra ló bí àsálàfù sọ́ọ̀lì gbogbo mùsọ̀lá àti yẹn pátá wọ́n ń lò fún àálùsùnà ni. ẹ wá rí ìdí tí wọn ò lè fi kéèsì yẹn wé kéèsì tàwọn súfí òun ni wípé súfí ńgbà wọ́n kọ́ bẹ̀rẹ̀ súfí náà wọ́n pera wọn àmọ́ wọ́n tàbá rárá àwọn pẹ̀ka ìpẹ́ká tí wọ́n onítúrùkù tàbí tọ̀rọ̀ ikú ìpẹ́ká oṣùfì onítúrùkù onítúrùkù ló fi gá sí pé lójú ọ̀nà ṣúfì àwárí àtọ̀ríkọ àti ìjàníyà wọ́n ṣe àfitì ojú ọ̀nà yẹn wọ́n ṣe àfitì ẹ̀ sí ọ̀dọ̀ àṣẹ amada àtìjáni a tún rí ẹ̀ka míì òun tiẹ̀ tún síníọ̀ àtìjàníyà ó ní àtọ̀ríkọ̀ àlìkọ̀dìríyà wọ́n ṣe àfitì ojú ọ̀nà yẹn sí ọ̀dọ̀ àṣef abdulkadiri alijilani wọ́n tún mọ̀ fi kìlá níkùn. bákan náà la tún rí ẹ̀ka míì tóun tún jẹ́ àtọ̀ríkọ̀ àṣàdìríyà wọ́n ṣe àfitì ojú ọ̀nà yẹn tì sí ọ̀dọ̀ abul hasan ali ọmọ abdullahi ọmọ abduljabar aṣáàzìlì alimagiribi ará morocco nìyẹn bákan náà ìpẹ̀ka míì ohun ni ní àtọ̀ríkọ anẹ̀sàmbàdíyà wọ́n ṣe àfitìyẹn sí ọ̀dọ̀ muhammadu bahauddin nakṣimbadi nakṣimbadi so òní wọ́n fi tọ̀ríkọ anẹ̀sàmbàdíyà sọ́dọ̀ rẹ̀ a tún wá rí ẹ̀ka míì wọ́n tún pè ní àtọ̀ríkọ̀ àlẹ̀kàlìwàtíyà wọ́n ṣe àfihàn yẹn sí ọ̀dọ̀ àfáà ń jẹ́ Muhammad ọmọ Ahmed ọmọ Muhammadu Kerimudin àlẹ̀kàlìwàtí òun ló nìyẹn a tún rẹ̀ka míì wọ́n tún pẹ̀ka yẹn ní àtọ̀ríkọ̀ àlẹ̀kàtìmíyà àtọ̀ríkọ̀ àlẹ̀kàtìmíyà wọ́n ṣàfihàn yẹn sí ọ̀dọ̀ ta ni Muhammadu Usmanu alìmírígà ní alìkátìmù tọ́ ẹ wo ìpẹ́ka súfí ìpẹ́ka súfí ó ní ṣe pẹ̀lú individuals tí wọ́n jẹ́ ṣéwù tọ̀ríkọ̀ àwọn alùsúnà wà rí báyẹn alùsúnà sàlàfíyà alùlẹ̀ atar alùlẹ̀ adis fíríkọ̀ náà atọ ife àlìmọ̀nsúrà ìkankan náà gbogbo ẹ̀ òye ṣẹ̀ṣẹ̀ ń yé wa nílẹ̀ Yorùbá ló fi dàbí ẹni pé bóyá àlùsùnà pẹ̀ka no àlùsùnà ò pẹ̀ka àlùsùnà kò pẹ̀ka ọ̀kan náà ni gbogbo ẹ̀ a sì ṣàfihàn ara wa sí ọ̀dọ̀ àáfàá kankan. káwá ní àwọn ti wàdíyà àwọn ti ibùnú tẹ̀míyà ẹnu oṣù fìlàtí máa ń gbọ́yùn oníkùrárì ní máa sọ wóróworó yùn kò sí kan tó jẹ́ ti ibùnú tẹ̀míyà kò sí kan tó jẹ́ ti Muhammad Abdul Wahabi ìta so àlùsùnà náà wá ní ó ń lo gbogbo àwọn oríkì wọ̀nyẹn ni o alùlẹ̀ asábù ni o alùlẹ̀ hadithi ni o àlèfíríkọ̀ ànájíyà ni o àtọ́ ifá àlìmọ̀nsúrà ni o gbogbo ẹ̀ pátápátá ó dúró fún alùsùnà bọ̀tọ̀ríkọ̀ tìjàníyà kò dúró fún kọ̀dìríyà tí kọ̀dìríyà kò dúró fún ṣàbìríyà tí ṣàbìríyà kò dúró fún nàkṣàbàdíyà tí nàkṣàbàdíyà kò dúró fún ti kàtìníyà tí kàtìníyà kò dúró fún ti kàlìwàtíyà ṣé kàlíwàtíyà kò dúrógún ti ìwà ìsíyà wọ́n tún pè kan ní ìwà ìsíyà. ìkọ̀ọ̀kan àwọn tí wọ́n ó dá pẹ̀lú àkídà rẹ̀ àti ìbádà rẹ̀ ni. tẹ́ ẹ bá rí àlùsúnà tẹ́ ẹ rí ẹni tó pèlè ní àlùsúnà tẹ́ ẹ tó pèlè ní sálábí tẹ́ ẹ tó pèlè ní àlùlẹ̀ àdìsí tẹ́ ẹ tó pèlè ní àtọ́ ifá àlèmọ̀súrọ̀ abẹ́ tó pẹ̀rẹ̀ ní àlèfíríkọ̀ ànájíyà àkídà àwọn sàwà sàwà ìbádà àwọn sàwà sàwà dọ́gbandọ́gba ni but when it comes to Sufism onítìjáníyà tó bá fẹ́ di ó ń kọ̀ dìríyà lónìí wọ́n sẹ̀ initiate ẹ̀wọ̀bẹ̀ ni wọ́n tẹ̀ mú wọnú ẹgbẹ́ awo ti kọ̀dìríyà ni ṣẹ́bẹ̀ náà gbọ́ ti àfáàdínkù láìsàfì yìí tí wọ́n ní ọ̀rẹ́ àwọn kan ó ti ń ṣe tìjàníyà tẹ́lẹ̀ ó wá mú àwọn lọ sí ibi kọ̀dìríyà àwọn tẹ̀sùn wá lọ gba ọwọ́ kọ̀dìríyà ṣé àwọn tí ẹ̀ka wọn tí ọ̀jọ́ra wọn làmírù tààwùnù fi ń wé àwọn tó gá sí pé orúkọ orúkọ nìkan ni kì í ṣe ẹ̀ka níìsì èmi lè pèrè àmì ní àlùsùnà mo lè pèrè àmì ní mo lè pèrè àmì ní àlùlẹ̀ hadith mo lè pèrè àmì ní àlùlẹ̀ asar mo lè pèrè àmì ní àtọ́ ifá àlìmọ̀sọ́rọ̀ mo lè pèrè àmì ní àlìfíríkọ̀ ànájíyà kò sí yàtọ̀ kankan bẹ́ẹ̀ kò sì sí orú kankan nínú ẹ̀ tó ní ṣe pẹ̀lú ibùnú tẹ̀míyà tàbí tó ní ṣe pẹ̀lú Muhammad Abdul Wahab tàbí tó ní ṣe pẹ̀lú ibùnú Qayyim lójú ọ̀nà Sufi lóókọ tí wọ́n ní ti mọ́ lójú ọ̀nà sufi ni orúkọ tí wọ́n ti máa ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú ṣéwù tó dá ojú ọ̀nà yẹn lẹ̀ kò sí àpá kan tó dá ojú ọ̀nà súnà lẹ̀ ànẹ́bì ló ní súnà rẹ̀ iṣẹ́ táwọn àáfàá ṣe ni pé wọ́n ń analyse ẹ̀ wọ́n ń ṣe àlàyé rẹ̀ fún wa wọ́n ń ṣe àlàyé rẹ̀ fún wa ni. ló fi gá sí wípé àwa kì í pera wa mọ́ Ibnu Taymiya àìpera wa mọ́ Muhammad Abdul Wahhabi but a pera wa mọ́ kí ni súnà ànẹ́bì áàlù súnà àsàlàfíyà nínú àwọn episode tó síwájú mo ti lọ sí ń jẹ́ sàlàfíyà fún wa <laughs> so alùlẹ̀ asaru asaru bìmánà alhadith àwọn kan lò nílò mùtàrọ́dìfù àwọn kan tuntun mọ́ ló lò wípé òkè ẹ jẹ́ ká pe ọ̀rọ̀ ní hadisi ká pe ọ̀rọ̀ àwọn sàábé ní asaro àsọ́rẹ̀ ti ti wà wípé ẹ tẹ̀lé mi ẹ tẹ̀lé súnà àwọn mi láti wá máa sọ wípé àálùsùn náà sí sàlàbíyà kò o ìsọkúsọ nìyẹn o àálùsùn náà ọpẹka o àálùsùn náà ọpẹka àálùsùn náà ìsàálùsùn náà ìyàn ẹnìkan péré tí ẹ bá bí mọ tí ní kí ló kọ ẹ mo ní so bó ṣe ájádù láì wọ́n lè máa pè ní wọ́n lè máa ní òjò ni wọ́n tún lè ní adéwálé ni wọ́n lè ní báyọ̀lé ni wọ́n lè ní ọlámílékan ni wọ́n lè ní ayọ̀mídé ni wọ́n lè ní àkànbí ni wọ́n lè ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ the same person a single person yóò lóókọ yóò sì ní oríkì bó ṣe rí gẹ́lẹ́ lára mùsùlùmí nù orúkọ wa ni mùsùlùmí oríkì wa òní alùsùnà sàlàfíà alùlẹ̀ hadith alùlẹ̀ asaf àtọ́ífà ànájíyà àbí àtọ́ífà àlìmọ̀súrọ̀ àbí àlìfíríkọ̀ ànájíyà kódà gbà mí wọ́n tún máa ń pè àtúmọ̀ ń jẹ́ áàdùlì kìtàbù àsúnà ṣé ẹnìkan àtọ́ pé ọ̀tọ̀ dánù kìtàbù àsúnà àti àlùsúnà ẹ bá sọ bí aláìmọ̀kan ni so ọ̀rọ̀ tí àmìrù táwùrù sọ yẹn wípé tí wọ́n ń kọ́ ránà tí wọ́n ń ṣe comparison láàrin àlùsúnà àti oníṣúfí kò wà comparable number one the word ahlu sunna a trace it to "alekun bi sunnati wa sunnati lukulaba káwọn sufi kí wọ́n mú un tí wọ́n trace ọkọ̀ wọn lọ bá nínú sunna níbi kí wọ́n mú jáde èyí ni ẹlẹ́ẹ̀kejì ahlu sunna ó ní oríkì tó pọ̀ salafiya oríkì rẹ̀ ni alùlẹ̀ asar oríkì ẹ̀ ni alùlẹ̀ hadith oríkì ẹ̀ ní alìjàmáà oríkì rẹ̀ ní alìfíríkọ̀ ànájíyà oríkì rẹ̀ ní àtọ́ífà alìmọ̀súrà oríkì ẹ̀ ní alùlùkìtàbù àsúnà oríkì rẹ̀ ní. kò sí ní orílẹ̀-èdè kankan láyé tí wọn ò ti mọ tí mo sọ ìbẹ́ẹ̀ ṣùgbọ́n àtọ̀ríkọ̀ àtìjàníyà kì í ṣe oríkì fún àtọ̀ríkọ̀ àlìkọ̀dìríyà anywhere in the world àtọ̀ríkọ̀ àlìkàlùwàtíyà kìí ṣe oríkì fún àtọ̀ríkọ̀ àlìkọ̀dìríyà tàbí àtọ̀ríkọ̀ àtìjàníyà mi ò láìkí bá mi ìrùsẹ̀ ń ṣe ìjáde ẹ̀sẹ̀ lè máa fi tí ọ̀gbọ́dọ̀ wọn wéra wọn irú ìsúlùkù dáwà wo nìyàn ṣe òṣùbù dáwà ní àparọ́ ni ṣe òṣùbù dáwà tó ní àtànra wa ni àtẹ́sì súnà lọ sínú àdíìsì abásúnà bẹ́ẹ̀ the word súnà abámbẹ̀ ẹni káwọn súnfí kí wọ́n tẹ́sì kẹ́límọ̀ súnfí wọn lọ sínú àdíìsì wọn ò rí mú bọ́ta ohun tá a bá sì ń ṣe a lè pè mọ́ra wa ló bí àlùsúnà àpèsúnà mọ́ra wa ni mo rí tí àmì ìrùtàwùnù dọ́gbọ́n àwọn kan pèrè àwọn ní àlùsúnà àwọn kan pèrè àwọn ní àlùsùfíyà èwo lẹ́yìn pèrè ayé bẹ̀ àbẹ́ ẹ̀jẹ̀ kankan nu méjèèjì èwo lẹ́yìn pèrè ayé bẹ̀ wọ́n ń pèsè mí dire ẹ̀yin fẹ́ pè é nífẹ̀ẹ́ dire ṣebí àpè mọ́ ara ẹni la máa ń pèsè mi dire so ó wúwo lẹ́nu yín kẹ́ni irú àwárí ìsìn à ń pèrè àwọn aláàbùsù náà àwọn kan wọ́n ń pèrè àwọn ní àlùsù fìyà ṣebí tó yẹ kẹ́sọ́ ni irú àwárí ìsìn yìí o àwa pèrè àwọn ní àlùsù náà àwọn kan o táwọn náà pèrè àwọn mùsùlùmí wọ́n pèrè àwọn ní àlùsù fìyà ẹ̀hẹ́n ìyẹn dá báwọn ẹ wá ní ẹ àwọn kan tó ń pera wọn lálùsù náà àwọn kan tó ń pera wọn lálùsù fíyà ewu lẹ́yìn pera yín bẹ̀ àbẹ́ ẹ̀ pera yín ní nǹkan ni ṣé ẹ̀ pera ní nǹkan ni. irú ìsìlúùbù wo nu ẹ ìsìlúùbù rọ ibẹ̀ náà ti ẹ̀ náà lálùsù náà lè pera yín nígbà táwọn kan sọ pé ẹ̀sán àlùsùnà tẹ́bẹ̀ ẹ̀yàrí tẹ́ ní àlùsùnà nìyí àbẹ́ ẹ̀yàrí nígbà táwọn ọmọ ìgbàbàtà jọ yín níyọkúyọ wọ́n ń torí pé tẹ́tí ń ṣẹgbẹ́ wọn ní ẹ̀sán àlùsùnà tẹ́bẹ̀ bọ́ọ̀tà nígbà náà lọ́hùn tẹ́ fọ́n bọ́ọ̀tà tẹ́ àlùsùnà nìyí ẹ̀wá fẹ́ sọ̀rọ̀ àlùsùnà àti alùsùfíà lónìí ẹ̀wá ní àwọn kẹ́kọ̀ọ́ wáyé tẹ́ ẹ̀ pé ayé máa lù sùn náà ẹ wá ń lọ rèé fi ẹ ń fi ẹ ń fi re ẹ fi ń wé ibi ẹ wá ń kọ̀m̀pìà ire àti ibi sọ́wọ́ kọ̀m̀párébù ni ẹ bá ti jẹ́ lù sùn náà òun náà ni sàlàbíyà òun náà ni alùlẹ̀ ásàrù ẹ máa gbọ́ tẹ́lẹ̀ máa ń pè rẹ̀ ní ásàrì ásàrì. oyi òye àwọn èèyàn wa ó sẹ̀ ń ta á àwọn wa ni bá a ṣe ń ka síra àdìsí là ń mọ̀ pé àtàwọn ní tún máa ń kì báyìí àṣẹ na àwọn tún máa ń sọ pé ní tún pèdé àlìjẹ̀mọ́ àtàlùsùn náà wọ́n ń kì tẹ́ máa ní àlùlẹ̀ asar àti àlùsúnà náà ni wọ́n ń kì tẹ́ máa sọ wípé àlùkìtàjùwà súnà ẹ̀rọ àwọn kan sábàdú àálù ìkìtàlù àsúná làwọn máa kọ́ ti wọn wọn ní káàlù súnà nǹkan kan náà ní gbogbo ẹ̀. ẹ ìtìláàfù tàná wúrùn ni ó ń pè yẹn ìtìláàfù àtàná wúrùn ò ní ń pè yẹn kìí ṣe ìtìláàfù tàdọ́ọ̀dì. ní ti kéèsì àwọn súnfí ó ń tìjà ní yọ̀ọ̀tọ̀. ok tó ń tìjà ní ẹ̀ bá fẹ́ ti wà sí bá tiẹ̀ ó ń kọ̀ dìrí yóò ní jókòó sí bẹ́ẹ̀ náà ló ń kọ̀ dìríyà tó bá fẹ́ ṣe tiẹ̀ oníṣàdìríyà ò ní jókòó sí torí pé wọn ò jọra wọn fèlè àkídá wà fèlè ìbádà wọn ò jọra wọn ìbádà bídí àwọn wọn ò jọra wọn bẹ́ẹ̀ wọ́n lè papọ̀ lórí ṣíríkù níbi àkídá o wọ́n lè papọ̀ bẹ́ẹ̀ o àmọ́ àwọn àwòrán ọ̀dù àwọn nǹkan tẹ́ máa ń kà lójú ọ̀nà kọ̀ọ̀kan kò jọra wọn ṣé bó ń súnà ṣe wá rí nu àmírù tààwùnù tẹ́gbẹ́ á ń sọ wípé àwọn kan alùsúnà àwọn kan pẹ̀lú àwọn sàràbíyà àwọn kan tẹ̀ sọ pé àwọn gba títú pẹ̀lú káwọn jẹ́ alùsúnà pé mo tún sàràbíyà wọn èyí máa kí ó débẹ̀ ni tẹ́ bá máa kí ó débẹ̀ wọ́n mọ̀ pé min àlìkọ́bìnà nínú oríkì wa alùsúnà nínú oríkì wa oríkì mùsùlùmí mùsùlùmí gidi òní alìsúnà alìjàmáà alùlẹ̀ asar asàlàfíà àtọ́ifà alìmọ̀sọ́rọ̀ alìfẹ́ríkọ̀ ànájíyà alìkìtàdù wa súnà oríkìwà ni. àtìjàdíyà kìí ṣe oríkì fún kọ̀dìríyà alìkọ̀dìríyà kìí ṣe oríkì fún àṣàdìríyà àṣàdìríyà kìí ṣe oríkì fún kíni anaksambadíyà tí eh, ẹkùn kò ní kò ní ṣe kò ní tẹ̀lé kìnnìún lọ sí oko ọdẹ wọn kálukú sọdọ tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni lọ́rọ̀ àwọn sufi wọn ti dà níyì ọ̀tọ̀ wọn kàn sí níyì ọ̀tọ̀ wọn mọra wọn lọ́tọ̀ọ̀tọ̀ ẹ má fi ẹ má fi ire wé ibi má o ẹ má fi ire ẹ má fi wé ibi má ẹ má fi ibi ẹ má fi wé ire má ire ni súnà ibi ni súfì ire ni súnà ibi ni àsòfíyà a máa pàdé ní next episode inshallah. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت astagfiruka wa atubu ilayk àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. lórí zagulam ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe màsíhù tààrùn retí Ìsá ọmọ màríyàmá kìí ṣe gulam ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dé ìyá níyà tí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ òkúrọ ní gbogbo wọn o. kàláwù ìṣọ ṣọwa kámẹ́dì kẹfìríhù bí ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíyà kàláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti sheu ahmada tó lẹ́sìn tìjáníyà. pẹ̀lú ìbọ̀ nìyá kúkú rọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì